ìbà lónìí mo rí bá fọlọ́dúnmarì ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ foríṣàgbéjì omi ariwo alọ́ lọ́wọ́ gbọgbọrọ tí ń yọmọ rẹ̀ lọ́fìn àgbèké adé lónìí mo fẹ́ ìyàlọ́ àrán lẹ́sẹ̀ kan ọmọ owó tó borí ọ̀sìn ẹ̀yin lọmọ ọ̀sìn tó kúkú borí owó ọmọ owó kan so nígbèrí ọ̀ọ́lé ọ̀ọ́lé olé pàjùbà rẹ̀ bẹ́ẹ̀ ilé ọ̀bàjá níyìn ọmọ asán lókè ọmọ ọláràn ọ̀rìnrìn ọmọ lọ́kàn ń bi owó gbẹ̀ǹsọ̀ jíngbìnjíngbìn mo sọ lókè nílẹ̀ àwọn bàbá tó kúkú bí yín lọ́mọ ni. ọ̀sùnlé bàbá yìí ń sunkún póun ò níyọ̀ ẹ̀bá kúkú máa gbọ́ ọmọ aláràn ọ̀rìnrìn ọmọ aláràn ọ̀rìnrìn ọmọ àdọ́kàn bí owó gbèsò ilé bàbá yìí ń sunkún póun ò lépo nílẹ̀ àwọn baba tó bí yín lọ́mọ ni ẹ̀bá jẹ́ àgùnbẹ́ àgùnbẹ́ ká lọ rè tàtẹ́lá nílẹ̀ àwọn tó kúkú bí yín kéńgbé o bá tiẹ̀ sókun ẹ̀ mú mi dẹ̀rẹ̀ nílẹ̀ àwọn bàbá tó kúkú bí yín lámọ́ ni alárọ̀ rìnrìn ọmọ kótókótó mo bọ̀ àgbàrá ọ̀nà ló kúkú sojú ọ̀nà kótó ń porì ọmọ ládéjọ bí aràn ẹ bá wà lọrẹ tún lóde ojú ọ̀nà bàbá yín ṣe lálàrán rìnrìn ọmọ dọkọ̀ ń fi owó gbèsò ẹ̀yìn ọmọ omi lèlele tí ń bẹ nídìí àràn àrán alùyè lọ́ba ìyẹ́ kúkú sán alùkòkò ìkòkò sán alùságo ságọ́sán àgbọ̀ sínú ha omi ha lomi tere tere tere tí ń sàn sọ́ba lẹ́nu ọ̀pá jáníyé ọmọ àṣàn lókè ẹ̀yin lọ́ọ́ máa ránṣọ bẹ́ẹ̀ gbòkóra ṣe bẹ́ẹ̀ bàbá yín sọ pé òun kúkú mẹ́mu mọ́ ọ̀nà bóró-bóró tó já sídìí ọ̀pẹ yín kọ́ nílẹ̀ àwọn mi bóun lẹ fi ń tapó òsì òun lẹ fi ń dóko òwúrọ̀ ẹ bá gbùngbùn gbìngbìn gbìngbìn tágbéjé méje ọ̀run ayé lẹ kúkú fi ń lọ bàjá nìyí ọ máa sọ lókè.